kò sí ẹni wá lẹ́sẹ̀ sínú àlẹ́ ìsọ̀mọ́ rẹ̀ sẹ́lẹ̀ bàbá òun yẹn ó gbọ́dọ̀ sílẹ̀ oníṣìkẹ́ náà ń kọ́ ìyẹn pé kó lẹ́sẹ̀ mọ́tẹ́ ájúrù ìpínlẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ ìpínlẹ̀ ìpín wá gẹ́gẹ́ ìsìláàmù náà ní ìbára èwo náà là ń kà yìí o náà là ń kà yìí tòwó ni wọ́n ti do ẹni tí ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ oníṣẹ́wó tó ń tí ò jìnà káwọn tó ń tẹ̀lé dáa. tó alọ́pọ̀ òní ìgbà tẹ bá wọn dá gbá dá tẹ̀lé nípa ọjọ́ méjì alẹ́tẹ̀ gbàdáwọ̀rà àjùrù lórí kíni kí ló lè tó bá wọn láwùjọ yìí abẹ́kọ̀ ẹ̀rọ tó lọ yẹn lójú. kò ní ìdí àtúntò bá wọn àkíyà rẹ̀ tẹ́lẹ̀ kò tó tààtàrà ń kà yìí ẹ̀ wò sẹ́ kò sí ní ẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ nínú dùnmíyà àìsínú ni idi to akiya re tele ko to tawon tawon kayi e náà ni ajú wa ọjà rẹ̀ abẹ́ rẹ̀ ló wà tó tí bá ti tẹ ní gáràbù ní gáràbù ẹ̀sìn ọlọ́run lẹ ní o ní gáràbù ẹ̀sìn ọlọ́run kó ní àwọn èèyàn lẹ ní o òdìbò àtẹ bá ń dàgbà bẹ ẹrù pé abẹ kọ́bù náà bẹ bẹ ajúlù àwọn èèyàn àtẹ̀tẹ̀ bá fẹ́ tí àwọn ìlú oko tẹ̀síìrì ẹ̀fẹ́ sọ àwọn ọ̀dọ́ ẹ̀fẹ́ sọ wọn tẹ̀síìrì tó ẹ̀dá kò bó ni ó ti mọ wàlúwàyí àwọn tí ọwọ́ tó wà nílẹ̀ bí o gbà àwọn tí kọ́mọ̀ fún ah ọmọ yìí o <laughs> ti fẹ́ bẹ̀rẹ̀ lọ oníbàwà lọ síbi òkú mọ́ oníbàwà jẹ kàn kú tó mọ́ olùdí mọ́ nípa àwọn jẹ́ tó kó tó kọ́ ọ̀dà kan ike àwọn gbogbo táwọn ti ń jẹ́ dídá àwọn àwọn yóò níbàwà bí mọ́ nù kò tó níbi kẹ́hìn nígbà ń gbé jòkó pé àwọn akẹ́kọ̀ọ́ ilé ibi títà ìdí òye yìí ìní kò mọ tẹnu mọ fún yín là àwọn ọlọ́wọ́ yẹn àdìyẹ fúyẹ́ lọ ní lọ́wọ́ sọ́nà ọ̀yà kẹ́sì máa yẹn máa bọ́tọ́ yẹn ojú àkọ́bí tó dín lójú yẹn lọ ní sí kẹ́yìn ojú àkọ́tọ́ ti lọ tẹ́tí ẹni yìí ń ṣàlàyé tó kò lè tó báyìí pé kó jẹ pé ọ̀rọ̀ ajú ìlú náà gbé kalẹ̀ abẹ́yẹjú rẹ̀ kí ló lọ́ mbẹ́ kí ló lọ́jú mbẹ́ kí ló lọ́jú ẹni tó lè pé àdúgbò bá ti wà nínú ẹbí èmi ọ̀mẹ́ tó ń jẹ́ ọmọ ìlú yìí wàlúwàlú tí òní wọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ súnà wàlúwàlú àti mo ti bẹ̀rẹ̀ wàhálà nù ó ti fojú kó wàhálà nù lọ́dọ̀ òkúri lọ́dọ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ aráàlú lọ́dọ̀ aráàdúgbò lọ́dọ̀ àlùbí iṣẹ́ rẹ̀ ojú kò lò ó ní bí so òun náà ṣe ọmọ tó wá ti pé wá rí àwọn ẹ̀kọ́ bí ó ṣe ra máa lo ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀

ẹlòmí ọmọ bàbá rẹ̀ ó kéèyàn ti báyìí pé ìlànà ẹ̀sìn àbẹ wọn dájọ ẹlòmí ọ̀gá ò lè ẹlòmí ọ̀gá rẹ̀ ń jẹ́ ọ̀gá rẹ̀ ń jẹ́ tó ẹ̀ máa ẹ̀ wá sọ àwọn ọlọ́mọ ìdàkúdà ọmọ àwọn ọdún máa wò bí wọ́n lé káàkiri ọmọ àwọn ọdún máa wọ́n máa ya wọn lé káàkiri ẹ̀gbọ́n wọn ọmọ àwọn ọdún máa lé káàkiri tó ẹ̀ wọ́n náà ń tẹ̀lé wọ́lọ́ ìpínlẹ̀ ní olóòlù bàrọ̀ ẹ̀mí bàrọ̀ ọ̀hún mímú náà tà ìlànà ìfọ̀kọ́rọ̀ ní فإنه سيهدي. so أجل الولاء البراء أوبيت ووالي أوبيت ووالي so ọ̀rọ̀ pé àtúnwá tó ń pé ẹ̀rọ ìrìn bí ìmọ̀tò ní kókò ẹni tó bá ti ní kúnnà tó ti bẹ̀rẹ̀ kúnnà yóò ti mọ ní lára pọ̀ kí á ní ìfàmì kúnnà tó yọ̀ bá nira kí ní ìfàmì kúnnà yẹn so ọlọ́run ní pé anábìbọ̀rọ̀ ní ìtọ́kọ́kọ́ wúlò yẹn èmi ò ní bá yẹn ṣe náà o èmi bá yẹn ṣe náà ẹ wá wò sẹ́ẹ̀dì sí ma ẹ wá wò pẹ̀lú àyíbáṣe yẹn náà ẹ̀wọ́ náà ti sọ fún wa tó wà ní ìjà ẹ̀dá kẹlẹ́kù ṣe kẹlẹ́ ní alẹ́ kẹlẹ́kẹ́ ní ẹ̀kún ẹ̀lẹ́ àkókò ìgbìmọ̀ àwọn òbí méjèèjì tọ́lá wọn ń bọ̀ ní òkú tó ṣe bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ wa bá a ti ní àlùbárọ́ ìgbẹ̀ yìí náà tó wà láti fẹ́ ìmọ̀ mọ́tẹ̀lẹ́ wọn bàrọ́ òkú ṣe náà lọ́wọ́ sọ́ọ́ ibùkún náà ti tún ní ya máa ń sàlẹ̀. tó amẹ́lẹ́lé ayé máa bá wọn ṣe dáadáa lọ sí dáadáa pẹ̀lú wọn. tó àwọn kàkà kan bẹ sheikh ọ̀fẹ̀mí eh, alayhi rahmatullah bàtà wọn ṣàlàyé ọ̀rọ̀ hajj tó bí mi láì sàlámù kọ́ra fún wá táyì àwọn fatwa yẹn ń ka harfan bàdà harfin bẹ́ẹ̀ sheikh albani harfan bàdà harfin sheikh hukmin harfan bàdà harfin bẹ́ẹ̀ sheikh eh, bimbaazi náà tó kẹ́ ẹgbọ́n tó wọ́n sọ lórí ọ̀rọ̀ hajj hajj lè mọ̀tẹ́lì hajj lè mọ̀ àlà áàtì tó fẹ́ tó ń ṣẹlẹ̀ ẹni tó gbéni nígbà búù ni wọ́n ti mọ̀ ń ta kété sí búù ni wọ́n ti lè súnmọ́ tó táwọn kan ṣàlàyé tó ti yanjú àmọ́ bọ́rọ̀ bù ní èyí tó ní bíbí àlẹ́ fẹ́ pèpè sọ́yìn àlejò ó ń tún náà lẹ́fẹ́ kọ́ àwọn èèyàn sí ibi sọ́yìn àlejò ìdá tó wù lẹ́yìn ìdí àpọ̀ tí kò lẹ́sẹ̀ gbá ìdá ẹ́ ọlọ́pàá mọ́tò àtúnwá ló